máàkù orí kọkànlá. nígbà tí wọ́n sì súnmọ́ etí jerúsálẹ́mù létí betfage àti betani ní òkè olífì ó rán méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sì wí fún wọn pé. ẹ lọ sí ìletò tí ó kọjú sí yín lójú kan náà bí ẹ̀yin ti ń wọnú rẹ̀ lọ ẹ̀yin ó sì rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí a so tí ẹnikẹ́ni kò gùn rí ẹ tú u kí ẹ sì fà á wá bí ẹnikẹ́ni bá sì wí fún yín pé èéṣe tí ẹ̀yin fi ń ṣe èyí ẹ wí pé olúwa ní fi ṣe lójú kan náà yóò sì rán wá sí yín yìí. wọ́n sì mú ọ̀nà wọn pọ̀n wọ́n rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ náà tí a so ní ẹnu ọ̀nà lóde ní ìta gbangba wọ́n sì tú u àwọn kan nínú àwọn tí ó dúró níbẹ̀ wí fún wọn pé. kí ni ẹ̀yin ṣe tí ẹ̀ fi ń tú ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ nì. wọ́n sì wí fún wọn gẹ́gẹ́ bí jésù ti wí fún wọn wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ wọ́n sì fa ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ náà tọ̀ jésù wá wọ́n sì tẹ́ aṣọ wọn sí ẹ̀yìn rẹ̀ òun sì jókòó lórí rẹ̀ àwọn púpọ̀ sì tẹ́ aṣọ wọn sí ọ̀nà àti àwọn mìíràn ṣẹ́ ẹ̀ka igi wọ́n sì fún wọn sí ọ̀nà àti àwọn tí ń lọ níwájú àti àwọn tí ń bọ̀ lẹ́yìn kígbe wípé. hòsánà olùbùkún ni ẹni tí ó bọ̀ wá ní orúkọ Olúwa olùbùkún ni ìjọba tí ń bọ̀ wá ìjọba Dáfídì bàbá wa òsánà lókè ọ̀run. Jésù sì wọ Jerúsálẹ́mù àti tẹ́ḿpìlì nígbà tí ó sì wo ohun gbogbo yíká alẹ́ sá ti lẹ́ tán ó sì jáde lọ sí Bẹ́tánì pẹ̀lú àwọn méjìlá ní ijọ́ kejì nígbà tí wọ́n ti Bẹ́tánì jáde ebi sì ń pa á ó sì rí igi ọ̀pọ̀tọ́ kan ní òkèèrè tí ó ní ewé ó wá bí bóyá òun lè rí ohun kan lórí rẹ̀ nígbà tí ó sì wá sí ìdí rẹ̀ kò rí ohun kan bí kò ṣe ewé nítorí àkókò èso ọ̀pọ̀tọ́ kò tí ì tó jésù sì dáhùn ó sì wí fún un pé. kí ẹnikẹ́ni má jẹ èso lórí rẹ̀ mọ́ títí láé. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbọ́ ọ wọ́n sì wá sí jerusalemu jésù sì wọ inú tẹ́ḿpìlì lọ ó bẹ̀rẹ̀ sí lé àwọn tí ń tà àti àwọn tí ń rà ní Temple jáde ó sì taari tábìlì àwọn onípàṣípààrọ̀ owó dànù àti ìjókòó àwọn tí ń ta ẹyẹ dùn kò sì jẹ́ kí ẹnikẹ́ni kí ó gbé ohun èlò kọjá láàrin Temple ó sì ń kọ́ni ó ń fún wọn pé. a kò tí kọ̀wé rẹ̀ pé ilé àdúrà fún gbogbo orílẹ̀-èdè ni a ó máa pe ilé mi ṣùgbọ́n ẹ̀yin ti sọ ọ́ di ìwò àwọn ọlọ́ṣà. àwọn akọ̀wé àti àwọn olórí àlùfáà sì gbọ́ wọ́n sì ń wá ọ̀nà bí wọ́n ó ti ṣe parun nítorí wọ́n bẹ̀rù rẹ̀ nítorí ẹnu ya gbogbo ìjọ ènìyàn sí ẹ̀kọ́ rẹ̀ nígbà tí alẹ́ bá sì lẹ́ a jáde kúrò ní ìlú bí wọ́n sì ti ń kọjá lọ ní òwúrọ̀ wọ́n rí igi ọ̀pọ̀tọ́ náà gbẹ ti gbòǹgbò ti gbòǹgbò pétérù sì wá rántí ó wí fún un pé. rábì wo bí igi ọ̀pọ̀tọ́ tí ìwọ fi bú ti gbẹ. jésù sì dáhùn ó sì wí fún wọn pé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 yóò sì rí bẹ́ẹ̀ fún yín nígbà tí ẹ̀yin bá sì dúró ń gbàdúrà ẹ dáríjì bí ẹ̀yin bá ní ohunkóhun sí ẹnikẹ́ni kí bàbá yín tí ń bẹ ní ọ̀run bá a lè dárí ẹ̀ṣẹ̀ yín jì yín pẹ̀lú ṣùgbọ́n bí ẹ̀yin kò bá dáríjì bàbá yín tí ń bẹ ní ọ̀run kì yóò sì dárí ẹ̀ṣẹ̀ yín jì wọ́n sì tún wá sí Jerúsálẹ́mù bí ó sì ti ń rìn kiri ní tẹ́ḿpìlì àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé àti àwọn àgbààgbà tọ̀ ọ́ wá wọ́n sì wí fún un pé. àṣẹ wo ni o fi ń ṣe nǹkan wọ̀nyí ta ni ó sì fún ọ ní àṣẹ yìí láti máa ṣe nǹkan wọ̀nyí. Jésù sì dáhùn ó sì wí fún wọn pé. èmi ó bi yín léèrè ọ̀rọ̀ kan kí ẹ sì dá mi lóhùn èmi ó sì sọ fún yín àṣẹ tí èmi fi ń ṣe nǹkan wọ̀nyí baptism Jòhánù láti ọ̀run wá ni tàbí láti ọ̀dọ̀ ènìyàn ẹ dá mi lóhùn. wọ́n sì bá ara wọn gbèrò wípé. bí àwa bá wí pé láti ọ̀run wá ni òun ó wí pé èéha ti ṣe tí ẹ̀yin kò fi gbà á gbọ́ ṣùgbọ́n bí àwa bá wí pé láti ọ̀dọ̀ ènìyàn. wọ́n bẹ̀rù àwọn ènìyàn nítorí gbogbo ènìyàn ka Yohanu sí wòlíì ní tòótọ́ wọ́n sì dáhùn wí fún Jésù pé. àwa kò mọ̀. Jésù sì dáhùn wí fún wọn pé. èmi kì yóò sì wí fún yín àṣẹ tí èmi fi ń ṣe nǹkan wọ̀nyí.